aláàlí ọdún fún ọlọ́ọ̀bá asọ̀rọ̀ àbùkù kí àtàlùkù jẹ fún ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ìwọ̀sẹ́lẹ̀ ọjọ́ wà ní ìfarabalẹ̀ láti jẹ àǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan àti ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sharafdeen Gbadebo Raji eré ètò ìwé ètò wa hudan wa bushra kí ọlọ́ba kí ó sọ ọlọ́ bismillah. السلام على رسول الله محمد بن عبد الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته لوني أبرا وصورة نكبة الصلح الصلح قلنا أن يعتنسي إليه تي أمانسي láàrin ẹni méjì ìkọnu kọ̀ọ̀kan ń bẹ láàrin wọn láàrin jàmá ọ̀tọ̀ọ̀tọ̀ tí òde ìyédè tó wà kọ́nùkọ́họ èdè òyédè yẹn kó lè bàa kú láàrin wọn kí ìrẹ́pọ̀ kó lè bàa jọba láàrin èèyàn méjì àbí àwọn àjọ méjì kí èdè òyédè bá wà láàrin wọn. ẹ̀sìn Islam wa ó ṣe ká àtúnṣe láàrin àwọn ẹni tí èdè òyédè bá ń bẹ láàrin wọn tàbí ó ṣe òfin àìkò gbọ́ra ẹni yé ó lè bá kú láàrin wọn àìfẹ́ràn ara ẹni ó lè bá àmàrà yìí jókòó láàrin wọn eléyìí tí ó mú kí ọkàn àwọn èèyàn kó fúyẹ́ síra wọn tí ó sì mú kí ìkùnsínú kó kú ń bẹ à ń dira ẹni sínú kọ́ mọ́ bàá sí láwùjọ pọ́ ọba ọpá pọ́ ọba ọbù lẹ́sẹ̀ kọ́ sí láàrin àwọn èèyàn ìdí nìyí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó fi ṣe léyìí tó fi ṣe lára ẹ̀sìn wa kódà gan tí ọba yọ ọ̀n bẹ nínú tó tóbi jù eléyìí téèyàn máa ń ṣe téèyàn máa fi súnmọ́ lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó sì ń bẹ nínú ìtọ́ga jù nínú ìtọ́jẹ́ ìtẹ̀lé tọ́lọ̀ ìtẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam lópin ìgbà tó bá ti pẹ́ ni tí ń ṣàtúnṣe láàrin ẹni méjì tí èdè ìyédè ń bẹ láàrin wọn ń ṣe bẹ́ẹ̀ nítorí tọ́lọ̀ ni kìí ṣe nítorí nǹkan míì kìí ṣe torí kálíbà yín kìí ṣe torí kálíbà gbósùbàrà bàǹdẹ̀ fún ṣùgbọ́n ń ṣe ló ṣe nítorí tọ́lọ́ ó ń retí ẹ̀san tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń fi ń yé wa nínú alukur'an nínú súrọ̀tù nìsà ayà kẹrìnlá lẹ́yìn tọgọ́rùn irú ọlá ńlá eléyìí tí ń bẹ fún àtúnṣe irú ọlá ńlá eléyìí tí ń bẹ fún àtúnṣe láàrin àwọn èèyàn tí èdè òyédè bá ń bẹ láàrin wọn ọlọ́run sọ pé la khayra fi kathirin min najwahum illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna an-nas ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما ọlọ́run púpọ̀ nínú ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ láàrin ara wọn ọ̀rọ̀ tẹ́ ń bára yín sọ lọ́sàá àti lóru eléyìí tó ń tìtorí rẹ̀ wá yẹn lọ ń tìtorí ẹ̀ wọ́ wa ọlọ́run kò sí oore nínú ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ síra yín létí yẹn nítorí pé àbí wọn bá sọrọ kelekele kan tí ń fẹ́ kẹ́lómi ọgbọ sí pọ̀lọpọ̀ nínú rẹ ọrọ àbòsí ni ọ̀rọ̀ ni ìṣòro wọn tó ti ni ìdálórú papọ̀ mọ́ ni iná ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn èèyàn máa bára wọn sọ ní jẹ́jẹ́ ọlọ́run ni kò sóore nínú àfi tó bá sọ ọ̀ ń bá sọ̀rọ̀ lẹ́ni tí ń pa ni nítorí pé owó tọ́lọ́wọ́ bá fún ẹ ó ṣeé ṣe kọjá pọ́lọ́ nǹkan fún ọ lówó ni nígbà míì ó mọ̀nà tá a lè náwó yẹn gbà téèyàn fi sórí rẹ̀ òun bùkátà ẹni tí ọ̀bọ̀ sọ̀rọ̀ lórí ọlọ́run ní àyàfẹ́ ni tó bá jẹ́ pé ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí ń bọ́ màlàkejì sọ ó ní í ṣe pẹ̀lú pé ń pa aláṣẹ kó ṣe sàrà aw ma'rufin àbí ń pa aláṣẹ pẹ̀lú pé kó ṣe dáadáa nítorí pé láti mọ̀ pé èèyàn máa jẹ́ fọ́mọ ìyá rẹ ni nígbà tí èèyàn bá sì jẹni tí ń pàkíyèsí ọmọ aya rẹ̀ lórí àwọn dáadáa tí ọmọ ṣe ó ṣeé ṣe kó jẹ́ pé látàrí ọ̀rọ̀ tiẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa yẹn lórí àwọn àìdá eléyìí tó ṣe pógùn lé látàrí ọ̀rọ̀ tiẹ̀ kó pa àìdá yẹn tì ẹ rí bí ó ti ṣe ṣàǹfààní tó lẹ́nìkan bá wá bọ́ tọ́bọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ lórí dáadáa tẹ̀ ṣe wàá rí i pé ọ̀rọ̀ ọlọ́run púpọ̀ láti máa ṣe ìgbà tó ṣe pé kó pàtẹ́ síta. Si láti máa sọ̀rọ̀ rẹ̀ fáráyé lọ́nà tí ó fi wá ṣàfihàn pé dáadáa kan wà tó o máa ṣe tọmọ kí tó bá kí wọ́n fi irú rẹ̀ lọ́wọ́ náà ó kúkú ní fẹ́ ṣe kí tó bá ṣe pé ń fẹ́ kó dáa fún mi ni ó sì ń fẹ́ kí n ṣe dáadáa ìbámọ̀nà tí ó fi wá bá mi tí ó fi bá mi sọ̀rọ̀ yẹn ní jẹ́jẹ́ tèmi náà ọba fi máa ṣe kò bá mọ̀nà tí ọba gbọ́ wá bá mi tí ó fi sọ fún mi nípa ìdá tí mò ń ṣe tí ń fi pátì èwo ni kárí mi èwo là ṣe hàn èwo ni tùnà àṣírí kó tó di pópọ̀ ọmọlàkejì rẹ lọ sídìí kó ṣe dáadáa tó sì kọ ìbàjẹ́ fún un ọjọ́ ń bí ọ̀dọ̀ èèyàn ló ti fẹ́ gbalada iná lọ fà á ló fi jẹ́ pé ìwọ ọmọ ká ṣe nǹkan láàrin ẹni sọ́lọ̀ ká máa retí rẹ̀ lọ́dọ̀ ọlọ ẹni tí ń fòrò ẹni láti ṣe dáadáa tí ń bá ní sọ̀rọ̀ jẹ́jẹ́ lẹni tí ń ẹni láti ṣe dáadáa ọ̀rọ̀ tó lọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ ẹni tó wá bá ní tí ń bá tí ń kọ ìbàjẹ́ kan tá à ń ṣe fún ni ọ̀rọ̀ tí ń da lọ̀rọ̀ tí ń bá ní sọ aw islahin bayna an-nas bákan náà ọ̀rọ̀ tá a sọ láti ṣe àtúnṣe láàrin àwọn èèyàn ọ̀rọ̀ jẹ́jẹ́ tá a sọ sí léyìí létí ọ̀rọ̀ jẹ́jẹ́ tá a sọ sí tọ̀hún létí lérò pa afẹ́ ṣe àtúnṣe láàrin àwọn èèyàn ọ̀rọ̀ tó dáa lọ̀rọ̀ wọn yìí ọ̀rọ̀ tó wúlò tó sàǹfààní nì irú rẹ̀ lọ́lọ́run ọba fẹ́ ọlọ́ni wa man yaf'alu dhalika ibtigha'a mardati llah ẹni tó bá sí ọ̀kan nínú àwọn ojúpọ̀nà tá a fi máa bá ní sọ̀rọ̀ eléyìí tó lóore yìí báyìí téèyàn bá ṣe nítorí pé ń fi ń wá ojú ọlọ́run ọba wa ń fi ń wá ọlọ́run ọba wa fasawfa nu'tihi ajran 'azima ẹni tó bá ṣe bẹ́ẹ̀ á fún ní ẹ̀san ní ẹ̀san ńlá á ẹ̀san ńlá ńlẹ̀ sẹ́ni tó bá ṣe báyìí tí ọlọ́run ọba ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba ńlá tó bá lóun fún yàn ó dájú pé ẹ̀san yìí báyìí ẹ̀san ńlá náà ni wọ́n máa jẹ́ ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abu hurayra rabi allahu anhu qal qala rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam kullu sulama min an-nasi alayhi sadaqa kulla yawmin تطلع shams الشمس تعدل بين الناس صدقة متفق عليه النبي صلى الله عليه alayhi wa sallam wani gbogbo orike kọ̀ọ̀kan nínú àwọn oríkè ara ọmọ ńlọ́jọ́ ràn yàn lé lórí ike kó ṣe sàrà ó rí gbogbo oríkì ara rẹ gbogbo ẹ̀ pátá ńlọ́jọ́ ràn yàn lé lórí pé kọ́kọ́ kan nínú wọn kó ṣe sàrà ọ̀nà wo láwọn máa wá gbà ṣe sàrà náà hadith mi tún ṣàlàyé wípé gbogbo subhanallah sàrà ni gbogbo alhamdulillah sàrà ni gbogbo la ilaha illallah sàrà lónà gbogbo orú àwọn gbólóhùn báyìí sàrà ni wọ́n jẹ́ hadithi wa sọ pé kulla yawmin tatlu'u fihi shams gbogbo ọjọ́ tó dúmọ́ bá má ya'dilu bayna an-nas téèyàn bá fi lè ṣe àtúnṣe láàrin àwọn èèyàn tí ń jà láàrin àwọn èèyàn tí ọ̀gbọ́ra wọn yé láàrin àwọn èèyàn tí kọ́nùkọ́ hàn bẹ́ láàrin wọn àtúnṣe tó ṣe láàrin wọn yẹn sàdákà sàrà ni wọn máa jẹ torí ẹ kú oríire o ẹ̀yin bàbá alátúnṣe ẹ̀yin tó ṣe pé ẹ máa pẹ̀tù sáwọ̀ ẹ̀yin tó ṣe pé ẹ máa wójútùú tí àìgbọ́ra ẹni yé eléyìí tó bá ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ẹ máa kú oríire ẹ kú ni ṣe ọlọ́run esan ò ní jẹ́ kí ẹ̀san sàárà yín kó gbé dáadáa lẹ́yìn ṣe torí pé ẹ̀fẹ́ omi ò tó ń rọ́ṣọ ẹ̀fẹ́ kó ráyè láàrin àwọn èèyàn ẹ̀ ń fẹ́ kí àwùjọ kó má kí inú àwọn èèyàn dáa síra wọn pọ́ọ̀bọ pa pọ́ọ̀bọ bù lẹ́sẹ̀ ẹ̀fẹ́ kó ráyè jókòó láàrin àwọn èèyàn lẹ́yìn ṣe ń ṣàtúnṣe láàrin wọn níta ń ṣe yẹn dáadáa ni o sàrà lẹ́ ń ṣe fáwọn oríkèé ara yín ọlọ́run ọ̀bọ sì gba sàrà náà ẹ̀rẹ́yìn ẹ̀yin rúkèrúdò ẹ̀yin asorun wá sùpọ̀ mọ́tì pàkọ́ dalérú dalérú tó àdúgbò ká tó àdúgbò ká bàlújẹ́ bàlújẹ́ tó ṣe pé báwọn ọba tí máa jà kó wọn máa kọlu ra wọn kó wọn máa kanra wọn gidigbo gidigbo inú tí o ti dùn orí pé èèyàn bú ni wọ ṣé dáadáa ni tó ń ṣe yọ dájà láàrin ọkọ àtìyàwó yóò dájà lẹ láàrin bàbá àtọmọ rẹ̀ yóò dájà lẹ láàrin ìyá àtọmọ rẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò ńkọ́ àwọn náà bọ́ lọ́wọ́ aburú rẹ̀ aládùúgbò sáládùúgbò ńkọ́ wọn bọ́ lọ́wọ́ aburú rẹ̀ lẹ́nu sọ́nsọ́ bí ẹnu asínrín ọmọ bí ṣe dà wọ́n pọ̀ táwọn èèyàn fi máa jà ní gbogbo ìgbà bí wọ́n bá ti jà inú rẹ̀ ò tí ì dùn ha òdodo lọ̀rọ̀ Ọlọ́run tó ní minal jinnati wan nas ash-shaytan ó ń bẹ nínú àwọn àlùjànnú ó sì ń bẹ nínú àwọn èèyàn ọlọ́run ọba ẹlẹ́dàá wa làwa ń bẹ̀ o pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́ yàwáyàwá ìwà ṣẹ̀tọ́n kọ́mọ̀ ṣẹ̀ṣẹ̀ wá láṣẹ̀tọ́n. ẹ rí nínú òfin ọlọ́ àdìsí yìí báyìí Imam Bukhari àti Muslim ló gbé jáde lábẹ́ òfin ọlọ́run ọba wa àtúnṣe tọ́ wípé ká ṣe láàrin mùsùlùmí àtẹni tí èso mùsùlùmí kọjọ yíyọ ha ìsìláàmù yìí dáa pọ̀ káyipé èdè òyédè ń bẹ láàrin mùsùlùmí àtẹni tí èso mùsùlùmí àníkú ẹ fi wọn lẹ̀ káwọn ọmọ wa gbè lẹ́yìn mùsùlùmí nítorí pé ẹni tí ń bájà káfìrí ni wípé ibi tó bá lè bára wọn dé ni àwọn ó sì ran mùsùlùmí ọmọ ìyá wa lọ́wọ́ lórí kèfèrí yìí àbí káwọn ẹni tí èsè mùsùlùmí náà káwọn ló ká à ńgbà tó ti sẹ́ pé mùsùlùmí lọ́n bájà yẹn à gbogbo ọjọ́ ṣe fún ni ó ti ẹ̀ mo ti ẹ̀ ti mí ni rẹ̀ ti pẹ́ ẹ̀ rí pẹ̀lú eléyìí náà ti máa ń bẹ láwùjọ àwùjọ ò lè tòrò àwùjọ ò lè lọ síwájú nítorí pé àwọn àwùjọ táwọn à ń gbé wọn yìí báyìí ẹ rí pé àwùjọ tí mùsùlùmí bẹ tẹni tí èsè mùsùlùmí bẹ ni ẹ sì rí i pé àjọ ń gbélé ń bẹ náà rọ wọn ẹ rí i pé à ń tajà fúnra ẹni à ń rajà lọ́dọ̀ ara ẹni ó ń bẹ́nu ọ̀rọ̀ wọn à ń gbéṣẹ́ fúnra ẹni à ń gbaṣẹ́ sí lọ́wọ́ ara ẹni ó ń bẹ́nu ọ̀rọ̀ wọn gbogbo orú àwọn nǹkan wọ̀nyí àti nǹkan míì tó bá ti ń bẹ láàrin èèyàn sí èèyàn kò sí tàbí ṣùgbọ́n pé kí wọ́n sì máa gbọ́ra wọn yé iná ìlà ìgbọ́ra ẹni yóò máa ṣẹlẹ̀ láàrin wọn à ń bùkátà láti jẹ́ni tó ṣe wípé yóò wá fi àyè sílẹ̀ láti máa ṣàtúnṣe láàrin ẹni tí kọnùkọ̀họ tó bá ṣẹlẹ̀ láàrin wọn àìgbọ́ra ẹni yé tó bá ṣẹlẹ̀ láàrin wọn nítorí wípé ìjà àti àìgbọ́ra ẹni yé kò mọ̀ pé ẹ̀sìn wo àbí ẹ̀yà wo iná ni oníkálukú wọn jẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé nígbà tí ọ̀rọ̀ owó bá ti dàwọn èèyàn pọ̀ àbí iṣẹ́ bá ti dàwọn èèyàn pọ̀ àbáǹjọ ń gbélé bá ti dàwọn èèyàn pọ̀ àbáǹjọ ń lọ síbi kan bá ti dàwọn èèyàn pọ̀ ó súnmọ́ ó súnmọ́ kí èdè òyédè kó bẹ́ sílẹ̀ láàrin wọn torí ẹ̀ ẹ̀yin tẹ́ bá wá mọ̀ nípa èdè òyédè yìí tọ́lọ́n sì fún yín ní làákà ìtẹ̀yàn fi sàtò ẹ gbọ́dọ̀ wọ́nà láti sàtò láàrin ẹni méjì yìí báyìí nítorí pé kí wọ́n má jà kí wọ́n má nira wọn nú wọ́n mọ̀ máa lépa ara wọn dáadáa ń bẹ́ńbẹ́ fáwùjọ dáadáa ń bẹ́ńbẹ́ láàrin ọmọ èèyàn sọ́mọ èèyàn torí rẹ̀ ìsìláàmù ó fi lélẹ̀ ipa lè ṣàtúnṣe láàrin mùsùlùmí sí mùsùlùmí láàrin mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí eléyìí nínú tófin tiwa mú kó o lè bá yọ wípé ẹ̀sìn islam ẹ̀sìn gbogbo àgbáńláyé ni ọlọ́run anabi muhammed sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńláyé àtẹnitọ́ gbọ́ àtẹnitọ́ gbọ́ bọ́ọ̀ fẹ́ bọ́ọ̀ ọ̀kan nínú ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam náà nìwọ náà ṣùgbọ́n ẹni tó wá jọmọ lẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam ọ̀nà méjì làwọn pín sí alákọ̀ọ́kọ́ là ń pè ní ummatul ijaba àwọn ẹni tó gbọ́ tí wọ́n gbà àwọn náà là ń pè ní almuslimun almu'minun àmọ́ àwọn ẹni tó gbọ́ tí wọ́n gbà àwọn náà ni nínú wa àwọn káfìrí àtàwọn mushrikun ṣùgbọ́n bọ́ fẹ́ bọ́ kọ̀ ọmọ lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa náà ni wọ́ lópin ìgbà tó ṣe pé ìgbà tó délé ayé sí ó délé ayé ni lẹ́yìn ìgbà tó lọ́wọ́n bá ti sànàbì sallallahu alayhi wa lánàbì rẹ̀ tó sì ṣe ní ránṣẹ́ rẹ̀ torí rẹ̀ ẹ máa ṣe àtúnṣe láàrin èèyàn méjì tí èdè òyédè bá bẹ́ sílẹ̀ láàrin wọn àìgbọ́ra ẹni tó bá ṣẹlẹ̀ láàrin wọn ìbá jẹ́ mùsùlùmí lẹ́nìkan nu wọn ẹnìkejì ọba àmọ́ jẹ́ mùsùlùmí ẹ ṣàtúnṣe láàrin wọn. bẹ́ẹ̀ náà ni ìsìláàmù tún gbà ká ṣe àtúnṣe láàrin àwọn ẹni tó dúró déédé àti àwọn alágbèrè ẹni tó dúró déédé àti alábòsí ìsìláàmù gbà ká tún ṣàtúnṣe láàrin wọn. àní tìtorí pé eléyìí òun dúró dọ́gba ẹni tóun pẹ̀lú rẹ̀ tó ń jọ ní èdè òyédè alábòsí ni káwá ní ẹni tó dúró dọ́gba nítorí bá wù kó ṣe fún alábòsí nítorí pé alábòsí tẹ́lẹ̀ náà ó yẹ kí gbogbo ó gbìyànjú láti rí i pé arẹ́yìn rẹ̀ ni rárá ẹ ṣàtúnṣe láàrin wọn nítorí pé nínú sísàtúnṣe yẹn ẹ ń ran ẹni tó jẹ́ni tó dúró déédéé lọ́wọ́ láti tẹ̀síwájú pẹ̀lú ìdúró dọ́gba tiẹ̀ ẹ sì ran alábòsí lọ́wọ́ láti dẹ̀yìn lẹ́yìn àbòsí tiẹ̀ nítorí pé àtúnṣe tẹ́ rí yẹn ó máa ń tún ṣe tayọ ibi tẹ́yìn fojú sí nítorí pé ńgbà tẹ́ bá ti fi hàn aláìda gbígbà ìdá tó ṣe yìí kìí ṣe ń tọ́tọ́ kìí sì ṣe ń tọ́ yẹ kó lè mú lọ síwájú nínú àwùjọ gbogbo tá à ń gbé ẹnì kó súnmá ó jẹ́ pé kìí ṣe ń tẹ́ bá sọ lásán ni ó ti gbọ́ yín yé tayọ bí tẹ́ sọ̀rọ̀ dé bákan náà a máa ń ṣe àtúnṣe láàrin ọkọ àtìyàwó ẹ̀rí ọkọ àtìyàwó ó ṣeé ṣe nígbà kan káàrin wọn máa dámára ó ṣeé ṣe nígbà kan kéde sáàrin wọn ó di pé ọkọ fẹ́ lọ lọ́tọ̀ ìyàwó fẹ́ lọ ọjà sí nítorí pé àwọn kan mọ̀lẹ́bí mi nìyàwó ti jáde ẹ wá dúró dáadáa tó ti ń ṣẹlẹ̀ láàrin ẹbí méjèèjì látàrí afẹ́ọmọ yín afọmọfún yín tọ tọ́ba wá di wípé ìpínyà bá wá ṣẹlẹ̀ oníkálukú wọn wá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọkọ lòun ọ̀fẹ́ yàwó má ìyàwó náà lòun ò ṣe má tí kálukú bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ sẹ́mi akókò ní ma lórí àwọn méjèèjì mà kò ní ma lórí àwọn méjèèjì mà tabagbá tabáwo lọ̀rọ̀ dà kó tó wá di tabagbá tabáwo ẹ gbìyànjú láti ṣàtúnṣe láàrin àwọn méjèèjì nítorí pé tá a bá rà túnṣe ṣe láàrin àwọn méjèèjì á dènà aburú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ aburú àtàìdá tí ó ṣẹlẹ̀ á dènà rẹ̀ káburú ó sì má ṣẹlẹ̀ oore ń bẹ́ńbẹ́ fún gbogbo wa láwùjọ tá a bá ń gbé ẹ̀yin náà wo táwọn ọmọ ní ìgbà tí ọkọ àti ìyàwó tẹ́dí òyedè bá bẹ́ sáàrin wọn láì tẹ̀ jẹ́ pé wọ́n kọra wọn lẹ̀ ẹ̀rí pa àwọn ọmọ lè pín sí méjì táwọn ọmọ kan máa ṣe ti bàbá táwọn kan máa ṣe ti ìyá wọn gbogbo ọmọ tí bá wá ń ṣe ti bàbá ẹ̀rí pé ìyá ò ní fẹ́ràn wọn gbogbo ọmọ tí bá ń ṣe ti ìyá bàbá náà ò ní fẹ́ràn wọn àwọn ọmọ tó ṣe pé ara ẹ̀yin méjèèjì ni wọ́n ti jáde gbogbo ẹni tó bá wá ríran tó ríran rí i pé èdè èyédè ń ṣẹlẹ̀ báyìí láàrin ọkọ àtìyàwó tí ó wàá di wípé àwọn ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ọmọ pín sí méjì bàbá kó kan ìyá kó kan láì fi tòmátò torí kíro eléyìí ọmọ bá ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ bá ríran rí ẹ gbìyànjú láti ṣe àtúnṣe láàrin ọkọ àtìyàwó yìí nítorí kí àṣetán kọ́mọ bá ráyè wọlé sáàrin wọn. bẹ́ẹ̀ ni islam tún gbà pé ká ṣe àtúnṣe láàrin alábàágbé sálábàágbé ẹ rí i pé alábàágbé sálábàágbé lọ́pọ̀lọpọ̀ gbà mí wọ́n máa ta síra wọn wọ́n máa ta síra wọn bóyá lámà má ṣe àbí látàrí àṣìṣe wọ́n máa ta síra wọn nípa pé ẹnìkan ó lè sa ìdásẹ́ nìkejì ó lè ṣe nǹkan tó ṣe wípé kò ní tẹ́ ẹnìkejì kò ní tẹnu lọ́nà tó ṣe wípé ńgbà tó nà tó nà bá fẹ́ ṣe tiẹ̀ aburú mi náà lọ́nà ó tún fi pàdé aburú eléyìí tí wọ́n máa mú kárí wọ́n máa sọ tí ó mú káwọn èèyàn máa nàró mọ́ra wọn wọ́n máa wá búra wọn tí ó di pé wọ́n ń jà wọ́n fa sọ́ya mọ́ra wọn lọ́rùn iyì wá dà mọ́ nígbà bá ti bọ́ra ẹni hóhò láàrin ìjà táwa padà sílé táwọn padà wá ń da sọ́ọ̀bù ra wa ó dájú pé kò sí ìmọ̀ ń bẹ̀ ó di ọwọ́ wa ẹni tó bá mọ̀ yìí pé èdè òyédè ń bẹ láàrin alábàgbé sálábàgbé aládùúgbò sáládùúgbò alámùsọ̀tì sí alámùsọ̀tì rẹ̀ ẹ gbìyànjú láti ṣàtúnṣe láàrin wọn bá ṣàtúnṣe láàrin wọn ẹ dènà aburú ọ̀pọ̀lọpọ̀ eléyìí tó ṣeé ṣe ní ká tún ṣàtúnṣe láàrin mọ̀lẹ́bí àìgbọ́ra ẹni yẹn ń bẹ láàrin wọn àwọn ọmọ wọn dẹ́yẹ sí àwọn òbí wọn àwọn òbí àwọn náà pa àwọn ọmọ tì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n àtàbúrò wọn ò fẹ́ ra wọn rí ọ̀pọ̀lọpọ̀ iye kan ìbátan síra wọn wọn ì fẹ́ gbóhùn ara wọn tó sì yẹ bẹ́ẹ̀ tó sì dá bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà bàbá wádìí a rí i kankan tí ọ̀dọ́ àmọ́ kankan iná ló bí àwọn èdè òyédè yìí báyìí láàrin mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí àfi ká gbìyànjú láti ṣe àtúnṣe láàrin àwọn èèyàn wọ̀nyí báyìí nítorí pé ìrẹ́pọ̀ kó lè bá àjọba níbi tí ò bá ti sí ìrẹ́pọ̀ kò sí ọ̀nà tá a fi fẹ́ sọ pé à ń sokùn ẹbí pọ̀ nígbà tí ìrẹ́pọ̀ bá wà yóò rọrùn púpọ̀ láti sokùn ẹbí pọ̀ ẹ̀yin sì mọ orí ńlá tí ń bẹ nínú ká sokùn ẹbí pọ̀ ẹ máa burú eléyìí tó ga tí ń bẹ nínú kókùn ẹbí ọjà kọlọ̀mù má jẹ́ kókùn ẹbí kọjá gbọ́wọ́ wa. akramakumullah ìsìláàmù tún ní ká ṣe àtúnṣe láàrin ọ̀rẹ́ sọ́rẹ́ àwọn èèyàn ti jọ rẹ́ wọ́n jẹ́ kòríkòsùn wọ́n jẹ́ oníwọléwọ̀de ara wọn nígbà tó yá la bá rí i pé wọn fẹ́ rí mi ara wọn látàmá kálukú nu wọn tó bá ti gbọ́rọ̀ èkejì rẹ̀ yóò yín mú ni tẹ́lẹ̀ yìí náà bá rí kejì yóò sìn tọ́ ni a a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan yẹn wọn máa lọ bẹ́ẹ̀ nítorí pé tí ihò ti ń bẹ láàrin wọn bí bá ti ń fẹ̀sì bẹ́ẹ̀ làṣẹ tọ́ ni wọn máa rí fẹ̀sì sí àfi ká gbìyànjú láti dí ihò yẹn ká tún dá wọn padà sí wọn ti ṣe wà tẹ́lẹ̀ lórí dáadáa eléyìí tó wọn jọ ń ṣe eléyìí tó mú wọn jọ rẹ̀ tóníkàlùkù wọn fi máa da ọmọ yìí rẹ̀ tóníkàlùkù wọn tó fi máa ń dènà kábúrú sí ọmọlàkejì rẹ̀ gẹ́gẹ́ bó náà ò ti ṣe fẹ́ káàbúrò sí òun torí ẹ̀ islam ń ká ṣàtúnṣe láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ gan ní ìgbà tí ẹnikẹ́ni yóò tá a bá ti rí i pé èdè òyédè ń bẹ láàrin wọn àbí wọ́n ń jọ ń jà wọ́n ń jà sówó ni àbí wọ́n ń jà sí nǹkan míì tó yàtọ̀ sówó islam ní ká ṣe àtúnṣe láàrin wọn nítorí pé àtúnṣe ṣíṣe òun ló dára jù àtúnṣe ṣíṣe òun ló dáa jù ọlọ́run bá ń fẹ́ ká ṣàtúnṣe nítorí pé àtúnṣe ó lóore púpọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní wasulhu khayr àtúnṣe òǹlólóore jù lábẹ́ òfin ṣẹ̀ríyà oríṣi ọ̀nà méjìlá àtúnṣe pín sí pàápàá jùlọ ní ìgbà tí èdè òyédè tó bá ṣẹlẹ̀ láàrin èèyàn méjì nípa tó ní ṣe pẹ̀lú owó àbó ní ṣe pẹ̀lú gbèsè tó wá ṣẹlẹ̀ wípé ẹnìkan nínú àwọn méjèèjì ó ní ẹnìkejì jòun lówó ẹni tí wọ́n wá lọ́jọ́ èèyàn lówó òun náà gbà pọ̀ ń jẹ lówó ṣùgbọ́n èèlò pàtó ni èèlò pàtó ni ẹni tí wọ́n jẹ lówó ó lóun wò pé owó yẹn yóò tó three hundred thousand ẹni tó jẹ́wó ó ń sọ pé mo gbà pé mo jẹ ọ́ lówó ṣùgbọ́n mi ò mọ iye tó jẹ́ ṣé three hundred thousand náà sì ni èmi ò rántí má tọ́ ní ìgbà tí èkíní kejì wọn bá ti gbà wípé ìjẹrẹ ẹni lówó ń bẹ láàrin wọn ṣùgbọ́n ìyapa tó bọ́ sáàrin wọn ó ní í ṣe pẹ̀lú èlò gan iná lówó tí wọ́n jẹra wọn ẹ̀sìn Islam ọgbà kíkí ká ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì ká ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì àmọ́ lórí níta ni wọ́n bá tún jọ kò lé lórí eléyìí ní three hundred thousand ìwọ sọ pé ọmọ yìí tó jẹ àmọ́ ò lè san three hundred thousand ẹ̀yàn wàá ṣàtúnṣe láàrin àwọn méjèèjì bàbá ó ní three hundred thousand bàbá yìí ọkọ̀ wípé olówó lọ́dọ̀ òun tọ́yẹ kó òun fún ọ ṣùgbọ́n kò mọ̀ pàtó èèlò lówó náà ó sì ní tó bá ṣe pé three hundred thousand tí wọ́n ń tẹnu mọ́ ni òun ò ní san á jẹ́ wípé a rọ wípé kó gba two hundred and fifty thousand lọ́dọ̀ rẹ̀ ẹni tí wọ́n sì lọ́ọ́ jẹ̀yàn lówó náà òun náà ló ń gbà wípé wọ́n san two hundred and fifty àmọ́ three hundred rẹ̀ yẹn òun ò ní san kí wọn náà wà nítọ̀ bó bá ti san two hundred and fifty thousand bó bá tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ àjẹkù náà yáàfin rẹ̀ eléyìí ò burú lábẹ́ òfin ọlọ́run eléyìí à ń pè ní sulhun ala iqrar sulhun ala iqrar àtúnṣe lórí pé mo gbà pé mo jẹ́ olówó lóòótọ́ bó tilẹ̀ jẹ́ pé àmọ́ pàtó èlò lówó náà jẹ́ èlò lówó jẹ́ iná là ń ṣe fanfà lé lórí mo wá gbà yìí pé iye tí wọ́n ní kí n san fún ọ màá san fún ọ èmi náà sì gbà pé tó o bá ti san iye yẹn a jẹ́ pé ọ̀jẹ̀ mi nìkan kan mọ́ oríṣìí kejì nínú àtúnṣe eléyìí tó ní ṣe pẹ̀lú owó oná là ń pè ní sulhun ala inkar ká àtúnṣe lórí pé ẹni tá a tiẹ̀ lọ́jọ́ èèyàn lówó kò gbà rárá kò gbà rárá wọ́n ní ọjọ́ ní three hundred thousand ó ní ọjọ́ ní kankan ọjọ́ ní kankan tọ́ ìgbà tí wọ́n wá lọ ọjọ́ ní kankan wàhálà wa ń so ó wá tìtorí rẹ̀ wá gbé ọ lọ sílé ẹjọ́ wípé àlọ́ jẹun lówó sẹ́ ìwọ́ sì lọ ọjọ́ ní kankan nítorí kí fìtínà ọmọ bàá máa ṣẹlẹ̀ lórí mọ́jọ́ ǹjọ́ ìsìláàmù wa ni ká ṣàtúnṣe láàrin wọn ká ṣàtúnṣe ìpítọ́ bó bá yẹ pọ̀ jẹ́ lówó tó ṣe pé wọ́n lákọọ́lẹ̀ ni òun mọ̀ ipò jòun lówó san two hundred and fifty thousand fún kí wàhálà yìí ó lè bá kú mẹ́ wọn náà bá lọ gbà pọ̀ sàn fún tó ń ti yí pé ìwà ọ̀mọ̀ pọ̀ jẹ́ lówó Islam gbà bẹ́ẹ̀ kọ́ sanwó yẹn fún nítorí kálàáfíà kó lè bá àjọba láàrin ẹ̀yin méjèèjì torí ẹ̀ eléyà ń pè ní sulhun ala inkar ẹ rí àwọn mùsùlùmí tó má jọ dá májẹ̀mú fúnra wọn kò sí tí ó yí májẹ̀mú yìí padà o kò sí tí ó yí májẹ̀mú yìí padà àyà àfi kó tún jẹ́ pé àwọn tí wọ́n jọ dá májẹ̀mú yẹn àwọn náà ni wọ́n tún gbà yìí pé àwọn fẹ́ yí padà àmọ́ lágbọn kan yàtọ̀ ságbọn kejì kò sí bẹ́ẹ̀ nìkan ti ṣẹlẹ̀ yí padà torí ẹ̀ ẹ̀sìn Islam nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní al-muslimuna ala shurutihim àwọn mùsùlùmí orí májẹ̀mú tó ń bá jọ dá fúnra wọn náà ni wọ́n máa wà orí májẹ̀mú tó ń bá jọ dá fúnra wọn òun náà ni wọ́n máa wà. lápèjúwe ó jẹ́ pé ìwọ nísìn ọ̀nà kan pa ìwọ àtàlábàgbé rẹ pọ̀ ìwọ ló sí ọ̀nà yìí ìwọ ló tún ṣe tó fi ṣe gbà ìwọ lọ náwó sí tó fi jẹ́ ntọ́ rọrùn fáwọn èèyàn láti máa tọ̀ ẹ wá ṣe lófin láàrin ìwọ àtàwọn ẹni tí ń tọ ojú ọ̀nà yìí báyìí wípé ẹ wo tó bá ti di ní aago mọ́kànlá alẹ́ àgbàfẹ́ nìkan kan láti gba ọ̀nà yìí lọ sílé rẹ̀ mọ́ gbogbo ẹni tó bá ti pẹ́ lóde kó sùn bí tó bá lọ ẹni tá a bá mú ní ojú ọ̀nà yìí lẹ́yìn aago mọ́kànlá àfijọ́fì ah, oníkálukú sì gbà bẹ́ẹ̀ àtijọ́ gbà bẹ́ẹ̀ tí ó bá sì di pé àsìkò àlùfájàrí bá ti tó táwọn èèyàn ń lọ sí mọ́ṣáláṣí ànígbà kẹ́nìkan tún jáde láfẹ̀mọ́júmọ́ kó ló gba ọ̀nà yìí tọ́ gbogbo wa jọ gbà bẹ́ẹ̀ ọwọ́ àṣẹlẹ̀ yìí pé wọ́n á mú ẹnìkan ní aago méjìlá àbọ̀ òru wípé ń gba ojú ọ̀nà yìí bọ̀ wọ́n á mú wọ́n á so lókun wọ́n fẹ́ fi jófin lórí pọ́tàpá sófin tẹ́ẹ̀jọ́ ṣe fúnra tẹ́ẹ̀jọ́ ṣe tí gbogbo yín jọ gbà kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti bẹnu àtẹ́lù wọn nítorí pé májẹ̀mú tẹ́ẹ̀jọ́ dákalẹ̀ òun náà lọ yapa wal muslimuna ala shurutihim bẹ́ẹ̀ làdìsí anábì sallallahu alayhi wa sallam sọ májẹ̀mú táwọn èèyàn jọ dá fúnra wọn kò sí tí ó yí padà lópin ìgbà tẹ́nu wọn ò kù lórí pé ká tún yí padà ó sì tọ́ ká ṣe àtúnṣe láàrin mùsùlùmí sí mùsùlùmí ní ìgbà tí òde yédè bá bẹ́ sáàrin wọn nígbà tí àìgbọ́ra ẹni tó bá ṣẹlẹ̀ láàrin wọn àyàfi àtúnṣe tó ṣe pé ó fẹ́ sọ di ẹ̀tọ́ ó sì fẹ́ sọ ẹ̀tọ́ di haram àtúnṣe tó fẹ́ sọ haramu di ẹ̀tọ́ tó sì fẹ́ sọ ẹ̀tọ́ di haram ọlọ́run ọba ọgbà ká ṣe irú àtúnṣe bẹ́ẹ̀ bí ká pé nìṣẹ́ yẹn fẹ́ yàwó gbàtọ́ wá fẹ́ gbogbo ìyàwó àwọn wá ran rí pé àwọn ò ní gbà báwo ló ti fẹ́ ju tọ́lọ́ wọn bá gbà pé kò fẹ́ lọ àwọn ò lè dẹjú sílẹ̀ kọ́ ọmọ wa lu gbọ́ lọ àwọn ò tiẹ̀ lè gbà kọ́ ọmọ bí màá lè jọ nítorí pé sẹ́yìn ti mà pé gbogbo ọmọ tá a bá bí láì jẹ́ pé igi ń bẹ ọmọ tá a sowó rẹ̀ tá a sowó bíbí rẹ̀ láàrin ọkùnrin àtobìnrin láì jẹ́ pé igi kan bẹ láàrin wa gbogbo ọmọ tá a bá bí báwọn ọmọ zina ni ẹ bá tiẹ̀ so igi nígbà tóbìnrin yẹn wà nù oyún ọmọ àlè náà ni lábẹ́ òfin ọlọ́run ọmọ zina ni akramakumullah bẹ́ẹ̀ náà lọ́mọ tí ìyàwó karùn-ún bí fọkùnrin ọmọ tí ìyàwó kẹfà bí fọkùnrin àbí ìyàwó keje àbí ẹ̀kẹjọ lópin ìgbà tó bá ti jẹ́ mùsùlùmí àwọn ọmọ yẹn ọmọ àlè náà níwọ̀n torí pé lọ́wọ́n bọ̀ ọgbà kọ́ fẹ́ ju ìyàwó mẹ́rin lọ lẹ́yìn oríta mẹ́rin àǹfẹ́yàwó oríta kóríta ló tún kù àwọn ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin tó wá nílé àwọn wá nílá lágbọ́n gẹ́dán àwọn ò lè dẹjú sílẹ̀ kọ́ fẹ́yàwó mi tí ọ̀jẹ̀lẹ̀ karùn-ún ó ti takò fún ọlọ́run ó tàpá sí ní tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún ọ̀nà àwọn kan wá bọ́ sàárín yẹn wọ́n wá láwọn fẹ́ ṣàtúnṣe nítorí pé wàhálà ti ṣẹlẹ̀ nílé ọ̀rẹ́ àwọn yìí kò tẹ́ àwọn lọ́rùn àtúnṣe kí wọ́n lè fẹ́ ṣe wọ́n láwọn fẹ́ ṣàtúnṣe lọ́nà pé káwọn ọ̀rọ̀ àwọn obìnrin yẹn kíkẹ́ kí wọ́n gbà kí wọ́n gbà sí lẹ́nu kí wọ́n gbà sí lẹ́nu pé kó gbéyàwó wọlé bó ni wọ́n fẹ́ bó bá sì já sí nánà ibo ni wọ́n dáná rẹ̀ wọ̀ ọlọ́run má jẹ́ àtúnṣe eléyìí nìsín ó fẹ́ sọ ntọ́lọ́ ṣe ní haram dẹ̀ haram kò sí àtúnṣe tó lè sọ di halal bẹ́ẹ̀ náà ni akramakumullah èèyàn níyàwó ẹyọ kan ó wá fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kejì yàwó ẹlẹ́ẹ̀kejì ìgbónára wa mú ó wá ń tara bí ìgbà tó ṣe pé wọ́n da omi gbóná lé lórí tàtàtàtà ó wá lòun ò ní gbà èyí kò ní bóńgbélé kódà bó fi síbòmí gan àwọn jọ ṣe fìtínà ni láyé yìí kọ́ àyàfi tó ń bá kú ni wọ́n fẹ́ yàwó mi à ẹ̀yin wá ń ṣàtúnṣe gbàtẹ́yìn wá ń ṣàtúnṣe ìwọ́n aṣọ pé ẹ ọ̀rẹ́ wa sọmọ pé ńgbà tí wọn náà níyàwó ẹyọ kan kó tó di pọ lọ fẹ́mi nísìn òun gbélé ayé lálàáfíà gbàtọ wa lọ fẹ́mi sọmọ pé wọn lọ dáwọ́lé wàhálà fúnra rẹ̀ torí di eléyìí báyìí à ń rọ pípé mọtì ẹ dáwọ́lé ìyàwó kejì láéláé gbà pé haramu níyàwó méjì haram haramu báwo ta ló sọ di haram àtúnṣe kan ò sí tí ó ṣe ń tọ́lọ́ wọn bá ṣe ní halal tí ó sọ di haram àyàfi kọ́ di àtúnṣe tó wá látọ̀dọ̀ àṣetán àtúnṣe láàrin mùsùlùmí tọ́ lópin ìgbà tí àtúnṣe yẹn tí ò bá ti gbìyànjú láti sọ halal di haram tí ó sì gbìyànjú àti sọ haram di halal. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún Ọlọ́run bá Ọlọ́run bá a san olùdó wa ní ẹ̀sùn olóore ọ̀rọ̀ láti gbọ́ àwọn ẹja gbìyànjú kájọ ẹni tí ó jẹ́ alátúnṣe kámẹ́jẹ ẹni tí yóò tún máa da nǹkan rú. wọ́n á fẹ́ béèrè pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí mẹ́nu ǹjẹ́ tí wọn ò bá pè wá tí wọn fi lọ̀ wá náà sá lè dá sí àfi ká mọ̀ wòran pé ńgbà wọn ti fi lọ̀ wá o ká mọ̀ dá sí. wọ́n tún ṣe kò sẹ́dìgbà tí wọ́n bá pè wá pé ká dá sí lópin ìgbà tá a bá rí i pé nǹkan máa lọ déédéé láàrin èèyàn méjì á wọ ọ̀nà tá a fi lè dá sí láti ṣe àtúnṣe nítorí pé àtúnṣe tá a fẹ́ ṣe wọn ẹ̀san tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run là ń wá kìí ṣe tí ń bẹ lọ́dọ̀ èèyàn eléyìí pàtàkì. ni a dúró kọ́lọ́sọ̀wájú ọjọ́ mẹ́jọ lọ wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu.